bẹ́ẹ̀ tó bá wù ọ́ gbà tó wù ọ́ ọmọ pé ayé láti ká tó sọ ọ̀hún bá ti wà yìí ẹ àwọn àbá àdúgbò lè bá mi wọn lè dé bí. ó tẹ̀ wá mọ̀kàn tí mo máa ń gbàdúrà rẹ̀ ìnira wà ní ìlú sórí tó bá ń tẹ̀ ẹ̀kan rẹ̀ fún mi báyìí lọ́wọ́ ni ẹ̀ máa tó kó kó kó ẹ lára ní kọ́ọ̀nù owó tó rí gbà lọ́wọ́ mi ni. ó ní kíní ìyàn. mo ní. ó bá ń fọmọ mu ni àwọn òbí kò ṣe kí. kàwé mo ti dàgbà tó wọn lè mọ ti sẹ́ńjì lọ́wọ́ wọn o gbogbo àwọn ọmọ mi wọn sọ ọkọ fún un èwo dà. àbájọ ẹjọ ogun tún rì nílé yìí. mo torí ẹ̀gbọ́n bó ibi ni máa kú sí i bóyá ni máa délé. o lè délé lọ́wọ́ ìtọ́ délé yìí o lè délé. la ilaha illallah muhammadu rasulillah nabi sallallahu alayhi wa sallam afa jamiu afa jamiu. Ah, bàbá abájọ táwọn ẹni ọlọ́run kún tó lọ wọ́n tọrọ hmm. wọ́n ní gbogbo tó bá ti jọ mọ́bí àgbákò báyìí àwọn ọ̀tọ́rọ káwọn fojú àwọn rí hmm. ọlọ́run sì gbàdúrà wọn wọ́n tó kò láyé wọn ò fojú ríru gbogbo orú àgbákò báyìí nítorí ẹ̀ ni wọ́n fi sọ pé kọ́lọ̀ kó mọ́ wọn sọ́dọ̀ hmm. àmẹ́mi fẹ́ pẹ́ láyé wọ́n sì lọ́wọ́ pẹ́ láyé ojú rẹ̀ ó rí bí ọkàn lọ́wọ́ wọ́n mú mo ti rí bí báyìí ah, ilẹ̀ rò pé mo gbé síwájú yìí. kí ló gbé síwájú. àǹtú ilẹ̀ àbá. láàyè náà yìí kan dá muhammadu rasulillah sallallahu alayhi wa sallam. àbá jami. anabula ayé àdàlùkù sí ilẹ̀ àti ilẹ̀. ń bọ̀. báyìí báyìí kò bẹ́ẹ̀ yá wèrè. ẹbí ilẹ̀ wa wò lọ ìwé mi ò tó nǹkan lọ ayé àmọ́ ká wù mí lọ́pọ̀ jù hmm. èmi ò kàwé tó nǹkan asita fúlà èyí sì bá fọwọ́ kàn bá wọ lẹ́gbẹ̀ẹ́ kí ni wọ́n kọ́ sí ah. kí ni wọ́n fọwọ́ kàn mọ́ fọwọ́ kàn kí ni wọ́n kọ́ sí. Ah ẹ má yí kó bẹ o lè fa kí ni wọ́n kọ sí ìwọ náà wọ́n pàlàpàlà. global dina kọ. ẹ yín kọ global dina kọ. ẹ lóyún kọ. trọfì lélẹ̀. láyé láyé lọ́la láyé láyé lọ́la wọ́n mú gbọ́bà. ìyẹn mú gbọ́bà sọ̀rọ̀ àdìbò àdìbò àti pùlìsì yìí ni. láyé o tó mú trọfì. ìwọ. mọ̀sùrù sọ̀rọ̀ fẹ́ bá yé jẹ́ èyí tó ń sẹ́nu ayé yọ̀ ọ̀dà. àfẹ́ mọ̀ bínú bọ́ nìkẹ́. bàbá rẹ ó ń wọlé rí. alákùnrin ẹ dàbọ̀ ẹ ṣe sùúrù ẹ ní sàgbàkú. kò tó kò tó dàbí nǹkan tí o. gbàdúrà ní sẹ́yìn wa abẹ́rẹ́ kan ní kúkú jẹ ìfẹ́ jẹ fún yín bá. àbá yín fẹ́ jẹ fún yín o. súnmẹ́yì. alákùnrin kò wá ìjà wèrè fẹ́ ilé fẹ́ gbọ́ wa ni. inú wa pẹ́ yẹ́rẹ́ táwọn ẹ̀pẹ́ ilé ìpa ilé ẹ̀yẹ́ yìí lè fi àbá àwọn ó tẹ láì fún yín o àbá àwọn ó tẹ wèrè fún yín o. ní sùúrù ní sùúrù sọ́rọ́ ìyẹn ló wọ́ ṣe wèrè orí pé wèrè ti wà lára rẹ̀ èèyàn mú gbọ́bà ó tún mú trọ́fì wèrè di méjì ó tún wá gbé wèrè sẹ́gbẹ̀ẹ́ tẹ́lẹ̀ ìbájọ́ mọ ẹni tó jẹ́ máa lùbárí ká òun náà wọ́n lọ́wọ́ òun kan ìgò méjì màsúrù mú mẹ́rin náà ọmọdé ìgbà tí ẹ wílẹ̀ tẹ́ níwèé yìí bàbá rẹ̀ calm down èmi ni kí n calm down ẹniwèé yóò tún nǹkan sóò mi ò lè blame yẹn ni mo tún mo calm down sọ ni kí wọ́n lè yí bù mí ó ní calm down kí ni tó má rẹ̀. ẹ jẹ́ kó wọ́n ṣe ayé jọ. àbá mo fọ́ra mi ò ní ìgbà yẹn kí n sọ. abájá ní ìkọ́ abájá náà sì ni ẹ wo mọ́jọ́ nípa owó kọ́ mi ìsìlá bílù ní je, mo fẹ́ ti ṣeré. bébì wọn dá wà fún un dákun wọn tọ ìgbàdá ń kéwú lábàjì wọn tọ àwàdà wọn jẹ ayé nípa. wọ́n tún kó tí a rẹ̀ mo bóyá ká lọ bí two sàn jẹ́ ká wá wọlé lọ́jọ́. ká tún wọlé. ọ̀dọ́ àfẹ́ gba ayé buhari ilé ní mi náà ni. ọ̀dọ́ àlọ́ gba buhari lọ́wọ́ mi náà ni.